This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Babul Mawakis. Ní báyìí, a wá ka àwọn ìdájọ́ ọ̀rọ̀ hajj bí ibnillah. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo ntí ṣẹ̀ríà Ìsìlámù bá ní a ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó máa jẹ́ orígun bí gbàtà ní arkanul Islam àwọn nǹkan mi ń bẹ tó ipá wọn ò ní lágbára tó bẹ́ẹ̀ á máa pè wọ́n ní wàjibá dandan lélẹ́yìí àmọ́ kìí ṣe orígun bàbá tó kó lẹ́wù ni a máa pa àwọn kinní kan ní asunan pé àwọn sunan làwọn eléyìí pé pé bọ́ọ̀ bá ṣe kọ̀ bá irun kọ̀ bá àwẹ̀ kọ̀ bá hajj jẹ́ báyìí náà lórí ń pọ̀rọ̀ hajj náà àwọn kankan bẹ tó ṣe pé ẹ mọ gbàgbé ẹyìn sì mọ kọ̀ọ̀ràn lọ́rọ̀ hajj bẹ́yìn ọba ti ṣe òní hajj ni. kí làwọn nǹkan náà òun ní ta nǹkan ní arkanu hajj nígbà tá ẹ wo bá àwọn afa àti pé arkan àwọn orígun ṣe lè kọ́lé nísìnyí kọ́ mọ́ lórígun gbogbo ntọ́jà arkanu hajj ẹ̀ ẹ̀yìn sì wá mọ́ torí wàláhìlázim nínú tí ń bá yàn nínú jẹ ẹlòmíì ti lọ hajj ó ti dé kó tó mọ̀ pé wọ́n ń pè kíní kan rúkúnù ó ti lọ ó ti dé kó tó pé wọ́n ti ń pè kíní kan ní orígun hajj ńgbè fàníyàn tọ́lọ́n kọlọ́ bá lọ kọlọ́ fin lọ́hùn gbogbo eléyìí ni ó yẹ ká kíyèsí ara wa alimami al-Maqdisi ta'ala lọ́jọ́ wa jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tírà yìí báàbù ọ̀rọ̀ hajj yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan nú àwọn orígun ọ̀rọ̀ hajj tó ṣe pé ní mo gbàgbé ọ̀ràn bí a yìí ti wá mọ̀ bẹ́yìn ọba ti ṣe ntọ́ bá jẹ́ orígun bí ọ̀rọ̀ ọ̀run náà ni ntọ́ bá jẹ́ orígun nú ọ̀run bẹ́yìn ọba ṣe ìrun ní ọ̀la làáfíà èyàn ó tún kí ni èyàn ń kírun nísìnyí ọlọ́run gbàgbé wọn ọ̀ka fáti àràkà alákọ̀ọ́kọ́ tọ́wá wà lórí rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ohun tí ó ṣe ni pé yọ sọ rákẹ́ ẹlẹ́ẹ̀kejì nìdí raka alakọkọ kò kí raka alakọkọ nù gbogbo bí tí orígun bá ti sọnù nínú ìbáàdà kan náà àwọn ìbáàdà nǹkan náà wọlé o àfi kéèyàn ó tún ṣe bẹ́ẹ̀ náà lọ́rọ̀ hajj náà rí awalu arkan alhajj àkọ́kọ́ orígun hajj wa ni alimami makidisi fi bẹ̀rẹ̀ yìí òun ni ntọ́ lọ ń pa èyí tá a máa pè ní harami bó o là fi gbé harami ìbò làá ti gbé ọ̀nà wo làá gbà gbé òun ni tí àfa alimakidi ṣe papọ̀ sí báàbù alimawaki. ìtumọ̀ alimawaki jẹ́mu miqat báwa ta jẹ́ tún lábẹ́lẹ́ ilmi alimawaki tu jẹ́mu alimiqat. kí làwọn ń pè ní miqat alimikọ́ọ̀tù ni ohun tí a fi ṣe àmì kankan ntí ń jẹ́ mẹ́kọ́tù nu sẹ̀ríà islam ó wá pín sọ́nà méjì alimawakitu zamaniya walimawakitu alimakaniya bàbá ń sọ̀rọ̀ hajj pé mẹ́kọ́tù mẹ́kọ́tù oríṣi ọ̀nà méjì ni mẹ́kọ́tù pín sí ń pọ̀rọ̀ hajj alimẹ́kọ́tù zamani walimẹ́kọ́tù alimakani àwọn nǹkan kan bẹ tí ọlọ́run fi sàmì tó ṣe pásìkò ni àsìkò lọ́lọ́run dákọ̀ ń bẹ̀ pé àsìkò báyìí ni hajj wọlé bẹ́ẹ̀yàn bá ṣe hajj lá nígbà tí èsì àwọn àsìkò tọ́lọ́run dákọ̀ yìí nǹkan míì ló ṣe kì í ṣe hajj mìkọ́tù kí nìyẹn zamani nìyẹn bákan náà lọ́lọ́run tún wá gbé mọ̀wá kí tú màkà níyà kalẹ̀ pé àwọn àyè kan tún wá nìyí bọ́ọ̀bà ṣe hajj àfi kó o débi báyìí àfi kó o débi báyìí àfi kó o débi báyìí. béèyàn ọba ti débi tọ́lọ́hún pè láàyè hajj nìna bọ́ba lòun ṣe hajj ọ̀tàn rẹ̀ ni. òun lẹ́ẹ̀fi mọ̀ pé àmọ́ tá a pè é bí ṣètọ́ni náà ní bí àmọ́ tá a lè pè é dé kọ́lọ́ńkọ́ ṣàánú wa. wọ́n láwọn kan ṣe kinní kan kalẹ̀ wọ́n ní kaaba nílùú kan pé ńgbà wọn ọ̀dá wọn lọ mẹ́kà lọ́dún yìí ẹni ọba ti wá tà wá fúyà yín náà ó sì hajj náà nù. bẹ́ẹ̀yàn bá gbọ́ sẹ̀rí àìsíláàmù yé yọ mọ̀ pé wọ́n ń pe kíní kan ní mẹ́kọ́tún makaniyun wà mẹ́kọ́tún zamani méjèèjì ní hajj ní. ààyè ń bẹ tó pé bẹ́ẹ̀yàn ọba débẹ̀ irú iṣẹ́ tí wọ́n ń ṣe ní hajj bọ́ ọba ṣe ń bò míì ọlọ́run ọ̀gbá àfi kó àwọn ààyè nìí bọ́ọ̀bá wa dáhùn ààyè yìí náà ó tún wá kú kí ni al-mawaqitu az-zamaniyya bẹ́ẹ̀ yẹn bá wá serú iṣẹ́ tí wọ́n ń ṣe yìí tó ṣe é láyè tí wọ́n ti ń ṣe é tí ọ̀bá ṣe é lásìkò tọ́lọ̀ ní a ṣe é kọ̀ òun la fi gbọ́dọ̀ mójútó mìkọ́ọ̀tù méjèèjì mìkọ́ọ̀tù ta lásìkò àti mìkọ́ọ̀tù ti ààyè. torí mo rántí ní ọdún kan ẹnìkan ní umra lòun ráyè wá òun sì ti fẹ́ wá hajj ọlọ́run ò tí ì yọ̀ǹda ni wọ́n á ń béèrè lọ́wọ́ àwọn àfáà ní mọ́kànjọ́ náà pé inú àwẹ̀ lòun kú wà yìí náà ṣé kóun ó béèrè ọ̀nà àràfá kóun lọ gun àràfá tòun gbà tóun ò ní láǹfààní àti wá nígbà hajj ntí wọ́n fi dá lóhùn náà làwa náà ń gbọ́ lónìí o nǹkan méjì lọ́lọ́run rọ ọ̀rọ̀ àjèmọ́ mìkọ́tù àsìkò ń bẹ mìkọ́tù àyè ń bẹ irú ẹni yóò lè lọ àràfà lóòótọ́ wọn ò tilẹ̀kùn àràfà ńgbà kan lẹ́yìn dé Saudi lónìí tó béèrè ọ̀nà àràfà wọn ò fi hàn lẹ́yìn béèrè ọ̀nà Mínà lónìí wọn ò fi hàn àmọ́ bẹ́yìn bá lọ Mínà nínú rọ́jàbù tó lọ àràfà nínú rọ́jàbù kò sí hajj ti ṣẹ̀ríà torí pé kí ni mìkọ́tù zamani yùn bẹ́ẹ̀ àsìkò àwọn àsìkò tó lọ́n gbèsè hajj lélẹ́rí òun lọ́lọ́run sọ ní alukur'an kẹrí mu pé alhajju ashhurun ma'lumat ọlọ́run ní kọ́ dàrú alhajju ashhurun ma'lumat ọlọ́run ní hajj bẹ́yẹn bá fẹ́ ṣe hajj àwọn oṣù kan ní ma'lumat tá a mọ̀ wọ́n kí làwọn oṣù náà oṣù mẹ́ta lóṣù hajj almikọ́tù zamaniyu lil hajj mikọ́tù àsìkò hajj oṣù mẹ́ta ni. kọ́dà nu oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí oṣù méjì ni ó pé àwọn ọjọ́ díẹ̀ nu oṣù kẹta òun lọ́wọ́ nu mikọ́tù zamani. àkọ́kọ́ ń bẹ ní kíni kí la kọ́kọ́ oṣù tá a kàn immediately lẹ́yìn tá a bá gbà wọ̀ tán ni ìgbà wọn láàjì ti bẹ̀rẹ̀ oṣù tá a máa sọdún kínní ọdún ààwẹ̀ látòṣù ni àkọ́kọ́ oṣù hajj nù ní mẹ́kọ́tù àsìkò tọ́lọ̀ ń gbé kalẹ̀. lẹ́yìn eléyìí lọ́kàn kínní zulqaada oṣù tó tẹ̀lé lẹ́yìn eléyìí lọ́wọ́ kan wà ashrun min zilhijja ọjọ́ mẹ́wàá nù zilhijja mẹ́kọ́tù zamani hajj nìyẹn ìyẹn ni pé bẹ́ẹ̀yàn bá dà níyàn hajj ní ọdún àwẹ̀ kọ̀la kò ní hajj bẹ́ẹ̀yàn bá ṣe kínní ó ní òun ti fẹ́ dà níyàn hajj nísìn kọ́dà ó lè pẹ́sẹ̀ lòún fẹ́ rìn lọ pé oṣù mẹ́ta làwọn ò fi rìn bọ́ bá ti dà níyàn hajj kalẹ̀ láti Ramadan kò sí hajj àmọ́ kò burú bọ́ bá pẹ́sẹ̀ ní ọmọ rìn kọ́ máa rìn lọ ibi ọba dé tí mi kọ́ tó hajj bá fi wọlé ìgbà nìyẹn tó gbá níyàn kínní ni ó tó gbá nìyẹn hajj èèyàn gbọ́dọ̀ dá nìyẹn hajj àbí ká gbé harami hajj kó tó di àwọn oṣù tí ọlọ́wọ́n bá pè ní ashurun ma'lumat. bàbá tí wàá mọ eléyìí mìkọ́tù zamani nìyẹn kí wàá ní mìkọ́tù àlùmìkọ́tù àlùmàkàní àwọn àyèwò wàá ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbé harami àti màsìkò tí yẹn lè gbé harami àwọn àyèwò wàá ní sọ́nkálukọ́ kan máa dìsáìdì náà ni pé ibi àwọn ti di ara mi ti wá ní àà ah, ah. ọlọ́run ò pé orújú anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi sàlàyé òun ni abdullahi ibn abbas radiyallahu anhuma sọ̀hábí lálàání inú àwọn àgbààfà sọ̀hábí anabuwa muhammad sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة Ibn Abbas ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó yí maka kí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó yí kíni tó yí maka torí tá a bá ń sọ ẹlòmíràn mọ̀ pé gbogbo se hajj kò sí ń bò míì maka nìkan wọ́n ti ń ṣiṣẹ́ hajj o kọ́dà àwọn èyí ṣiṣẹ́ hajj ní Madina kò sí kíni ní Madina kò ṣiṣẹ́ hajj ní Madina. ará Madina náà ó kó Madina yóò lọ Maka lọ ṣe kínní lọ ṣe hajj ni o bẹ́ẹ̀yàn bá fẹ́ lọ Madina masalasi anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ kò ní àsìkò kò sí mi kọ́ọ̀tù bíi yíwù o lè lọ Rajabu lọ Muharramu lọ ní Dhul kò sí mi kọ́ọ̀tù bẹ́ẹ̀ kò sì sí lára ṣe hajj òun là nẹ́gbọ́ muhammed sallallahu alaihi wa sallam gbàtà nẹ́bí wa sàlàyé àwọn ààyè tọ́lọ́ ní àfikẹ́yìn ó débì kótó gbé harami mẹ́kànnẹ́ là nẹ́bí lò.